padà kúrò lẹ́yìn mi sátani nítorí a kọ̀wé rẹ̀ pé olúwa ọlọ́run rẹ ni kí ìwọ kí ó forí balẹ̀ fún òun nìkan ṣoṣo ni kí ìwọ máa sìn. nígbà náà ni èṣù fi í sílẹ̀ lọ sì kíyèsí àwọn áńgẹ́lì tọ̀ ọ́ wá wọ́n sì ń ṣe ìránṣẹ́ fún un. nígbà tí jésù gbọ́ pé a fi jùwánù lé wọn lọ́wọ́ ó dìde lọ sí galilei nígbà tí ó sì jáde kúrò ní násárẹ́tì ó wá jòkó ní kapanaumu èyí tí ó ń bẹ létí òkun ní ẹkùn sábúlónì àti neftalimu kí èyí tí a wí láti ẹnu wòlíì àìsáyà wá lè ṣẹ pé. ilẹ̀ sábúlónì àti ilẹ̀ neftalimu ní ọ̀nà òkun ní òkè jọ́dánì galilei àwọn kèfèrí àwọn ènìyàn tí ó jókòó ní òkùnkùn rí ìmọ́lẹ̀ ńlá àti àwọn tí ó jókòó ní ibi ikú àti lábẹ́ òjìji rẹ̀ ní ìmọ́lẹ̀ ńlá fún láti ìgbà náà ni jésù bẹ̀rẹ̀ sí wàásù wípé. ẹ ronúpìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. jésù rìn létí òkun gálílì ó rí àwọn arákùnrin méjì símónì ẹni tí à ń pè ní pétérù àti áńdérù arákùnrin rẹ̀ wọ́n ń sọ àwọ̀n sínú òkun nítorí wọ́n jẹ apẹja ó sì wí fún wọn pé. ẹ máa tọ̀ mí lẹ́yìn èmi ó sì sọ yín di apẹja ènìyàn wọ́n sì fi àwọn sílẹ̀ lójú kan náà wọ́n sì tọ̀ ọ́ lẹ́yìn. bí ó sì ti ti ibẹ̀ lọ síwájú ó rí àwọn arákùnrin méjì jákọ́bù ọmọ sébédè àti johanu arákùnrin rẹ̀ nínú ọkọ̀ pẹ̀lú sébédè bàbá wọn wọ́n ń di àwọn wọn ó sì pè wọ́n lójú kan náà wọ́n sì fi ọkọ̀ àti bàbá wọn sílẹ̀ wọ́n sì tọ̀ ọ́ lẹ́yìn jésù sì rìn ní gbogbo ẹkùn gálílì ó ń kọ́ni ní sínágọ́gù wọn ó sì ń wàásù ìhìnrere ìjọba ó sì ń ṣe ìwòsàn gbogbo àrùn àti gbogbo àìsàn ní ara àwọn ènìyàn òkìkí rẹ̀ sì kàn yí gbogbo síríà ká wọ́n sì gbé àwọn aláìsàn tí ó ní onírúurú àrùn àti ìrora wá sọ́dọ̀ rẹ̀ àti àwọn tí ó ní ẹ̀mí èṣù àti àwọn tí ó ń sínwín àti àwọn tí ó ní ẹ̀gbà ó sì wò wọ́n sàn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì tọ̀ ọ́ lẹ́yìn láti Gálílì àti Dẹ́kápólì àti Jerúsálẹ́mù àti láti Judea, wá àti láti òkè odò Jọ́dánì